Yorùbá ní Yorùbá nation tiwa ọmọ Yorùbá. ẹ̀jẹ̀ àwálé ẹgbà ilé sí káwá kwantem kábẹ̀rẹ̀ ẹ múra láti pè wọlé o mo fẹ́ kí gbogbo wa dá ṣètò tí mo fẹ́ ṣe lé ní o I am always speaking for fifteen minutes. Bámi gbé Yorùbá lárugẹ. Ohùn ni ní là ń gbé lárugẹ. Bámi gbé Yorùbá lárugẹ. Ohùn wa ní là lárugẹ. Yorùbá nation tiwa. Ohùn wa ní là ń gbé lárugẹ jẹ wa. ilẹ̀ tó ń sọ fún wàrà tó yí. iyì aláòjú délé o máa ṣe o. látọ̀yọ́ tó fi dẹ̀kú o. látẹ̀gbà dé jẹ̀bú o. àkókò àdékìtì. Owó adé là ń gbé lárugẹ. Gómìnà Ọ̀ṣun o. Ìtàdé là ń gbé lárugẹ. Ẹ̀pì ẹ̀dálẹ̀ ẹ̀pì ìbàjẹ́. Owó àti sẹ́kírì. Owó tó wà lédè o. ẹ bá wa gba Akíntóyè lárugẹ. Olúwadé là ń gbé lárugẹ. ẹ bá wa gbé Sunday Ìgbòho lárugẹ. Olúwadé là ń gbé lárugẹ. àwọn akíkanjú ọmọ Yorùbá. Olúwadé là ń gbé lárugẹ. ẹ bá wa gbé Yorùbá o lárugẹ. Olúwadé là ń gbé lárugẹ. ẹ bá wa gbé Yorùbá lárugẹ. Olúwadé là ń gbé lárugẹ. ẹ gbé sókè náà. ẹ pín ẹ pín ẹ pín. ìrédè o ìrédè ìrédè ìrédè olúwakẹ́mi abọ́sẹ̀dé èèyàn ní ẹjọ́ yorùbá nation ti kórè wọ̀lú ìrédè ìrédè ìrédè ìrédè o ìrédè ìrédè ìrédè ìrédè o ìrédè ìrédè yorùbá nation kórè wọ̀lú ìrédè ìrédè síyà fún wa mọ́ o ìrèdè ìrèdè yorùbá nation ti dé o ìrèdè ìrèdè ló kórè wọ̀lú ó kórè wọ̀ yorùbá ìrèdè ìrèdè. ìrèdè ìrèdè ìrèdè ìrèdè ìrètè ìrètè o ìrètè ìrètè yorùbá nation kórè wọ̀lú ìrètè ìrètè. ẹ já kwantẹ́ mùjàre ká bẹ̀rẹ̀. wò dáadáa. ẹ bá mi gbé Yorùbá lárugẹ. anthem wa ló ẹ pín kẹ́dẹ̀ respect anthem yẹn má gbàgbé. share. wọn. ṣé mo kí olórin yìí <clears throat> kí n tó kọjá sínú agbami ètò ṣé yorùbá kúkú bọ̀ ó ní ẹni bá mojú ògún báyìí ló ń pa bìnírè yorùbá bọ̀ ó ní ẹni gbọ́fà ò mọ̀fà ẹni mọ̀fà ò gbọ́fà ẹni gbọ́fá tó mọ̀fà ò mọ̀ pé fáńtà lọ́fà torí tá a bá gbọ́fá tá a tún mọ̀fà fàáfà lámọ̀ jìfà lára ẹni tára ọ̀fà ta lọ́fà lọ́fà. <laughs> ẹnu bàbá àròpọ̀ ni mo ti gbọ́ mo dẹ̀ ló <laughs> bàbá mi àròpọ̀ eré àgbáyé àdálẹ́ bàbá ojú òní tì yín ẹ̀ ní ṣe lásán mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ wà pẹ̀lú wa lénìí ọ̀rọ̀ ń gbénú mi mo fẹ́ sọ̀rọ̀ ẹ bá mi pín ẹ ṣí ẹ ẹ join ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ join mi ò ní sọ̀rọ̀ ju fifteen minutes tí màá fi ṣí ojú òpó yẹn lẹ̀ máa máa gbé kíní yẹn máa máa gbé sọ̀dà kí nẹ́tíwọ̀kì yẹn lè ráyè wọlé dáadáa máa gbé ẹ gbìyànjú ẹ pè tẹ́bàdẹ̀ tí ń pè ẹ má máa ẹ má máa ṣí ẹ ilé tẹ́ fi ń gbọ́ wa kẹ́ máa gbọ́ méjì hmm, ó máa máa distract kò ní jẹ́ ká gbọ́ wa dáadáa torí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí ẹ n tí mo ti sọ̀rọ̀ sí tẹ́lẹ̀ rí ni ṣùgbọ́n táwọn kan ní kí n gbé ẹnu lọ ó ti wá ń fi ara hàn sí i òun ni mo tún ṣe padà sórí ẹ̀ tọ́pìkì yẹn mo dẹ̀ rí pé ẹ ti rí tí mo kọ jáde tọ́pìkì yẹn sọ wípé ǹjẹ́ a lè rí àwọn Ìgbò àwọn ẹ̀yà Ìgbò ǹjẹ́ a lè rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ǹjẹ́ a lè rí wọn bí ọ̀rẹ́ ntí tọ́pìkì èmi mú wá nìyẹn èmi sọ fún yín pé rárá o ṣùgbọ́n kí n tó sọ bẹ́ẹ̀ jẹ́ kí fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí i ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá ní YouTube ẹ bá wa subscribe kẹ́ ẹ bá wa share kẹ́ like kẹ́ ẹ comment àwọn ìrànlọ́wọ́ tẹ́ ẹ̀ ń ṣe fáwa nìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò ó ní Facebook bákan náà ẹ bá wa like ẹ bá wa share ẹ jẹ́ kó lọ ẹ share ti group by groups lóríṣiríṣi kó lọ kó kó so that àwọn èèyàn lè gbọ́ information tá a mú wá òjò níwá nílẹ̀ Yorùbá a ò bẹ́ nìkan ṣọ̀tá ń bẹ́ ni ejiri lè jí pa bọ́rọ̀ àwa ọmọ yorùbá ṣe rí nìyẹn ẹ bá mi pín ẹ bá mi ṣí ẹ ẹ jẹ́ kó lọ ǹjẹ́ bí ògo ti ń jẹ́ ti ọlọ́run nípa àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run mo kí ẹ̀yin ọmọ yorùbá lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ẹ̀ ń tẹ hẹ́ẹ̀dì ẹ máa tẹ̀ lọ ẹ̀yin tẹ́ẹjọ́ lólùfẹ́ wa ẹ fi lọ́ọ̀vù àti láìkì ẹ fi pa wọ́n kú kéètò lè máa tẹ̀síwájú wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá àṣetò hmm, oore ọ̀fẹ́ ọlọ́run ni anyway kí yẹn kó dúró bẹ́ẹ̀. Funny, but jù fún okay anyway let's start now mo fẹ́ pe àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní new york lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń báṣẹ lọ mo sọ pé kudos mo gbé kudos fún comrade ige comrade jide ige bàbá rò gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá tẹ́ wà ní new york lọ́wọ́lọ́wọ́ tẹ́ ń pa itú méje méje tọ́ dẹ̀ ń pa mo kí gbogbo yín pátápátá yín pé ẹ kú iṣẹ́ ìlú ẹ kú kó lè dá ẹ kú kó má bàjẹ́ mo kí yín láìkú ẹyọ kan nítorí wípé ọlọ́run fún gbogbo yín ó fún yín ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti ṣojú ọmọ yorùbá lótìtọ́ àti lódodo ìdí nìyẹn mi ò ní pẹ́ rárá lórí ètò kí á mi fẹ́ ká tiẹ̀ ju bíi thirty minutes ká dìbẹ́tì lé lórí kẹ́ ẹ pè tí bá ti lo bíi ten minutes fi sọ̀rọ̀ àbí fifteen kẹ́yìn pè kẹ́ tètè ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ kẹ́ jẹ́ ká mọ bó ṣe rí. láì fi àkókò ṣòfò ìbéèrè yẹn sọ pé ǹjẹ́ a lè rí ẹ̀yà Ìgbò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fún ìran Yorùbá ní ìrírí tèmi èmi ò rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bí fúlàní ṣe ń fìyà jẹ ìran yorùbá tí wọ́n fi ọ̀bẹ ẹ̀yìn jẹ wá níṣu bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀yà Ìgbò ni wọ́n ń fi ọ̀bẹ ẹ̀yìn náà fi jẹ ìran yorùbá níṣu anywhere ni mo ti lè sọ eléyìí òótọ́ náà sọ pé kí yorùbá àti Ìgbò ká jọ ṣiṣẹ́ papọ̀ torí wípé nǹkan kan ṣoṣo ni gbogbo wa jọ ń lé òótọ́ ni ṣùgbọ́n at the same time à nítorí pé a fẹ́ jẹ màlúù ká pe wèrè ká pe màlúù ní bọ̀dá rádà torí pé afẹ́jẹ màlúù ká pe màlúù ní bọ̀dá àní ṣe é ìdí ni wípé tẹ́ ẹ bá wo gbogbo nǹkan ṣe ń lọ ẹ rí wípé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá a kò ń pariwo páwọn Fúlàní gangan gangan wọ́n ń pa tí wọ́n ń pa eléyìí tí àwọn Ìgbò gan dá sílẹ̀ nílẹ̀ Yorùbá damages táwọn gan cause nílẹ̀ Yorùbá ó gùn bí ọ̀pá ìbọn ni mo ṣe wá mẹ́nuba ọ̀rọ̀ wọn ń bí lè ní ni. ni ṣùgbọ́n màá fún yín ní list àwọn damages yẹn ó pọ̀ tí bá ní kí máa tí máa kọ́ jáde ó pọ̀ gidi gan ni yorùbá we were peaceful people ọlọ́run fún wa ní ẹ̀mí láti jẹ́ ẹni tó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ a fi àyè gba ẹnikẹ́ni láàrin wa ìdí nìyẹn tó fi jẹ́ pé ṣẹ́dẹ̀ ráwọn ẹ̀yà ìbò tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ mọ̀ lẹ́ni ibi tí ìbò bá ti wọ̀ wọ́n máa ń fẹ́ gbà wọ́n máa ń fẹ́ jọba níbẹ̀ ni they want to dominate of the, the, that place nígbà tí àwọn incident tí inú àwọn ìpàdé mo wà force I I have a privilege of meeting some prominent Yoruba people nínú ìpàdé yẹn mo wá wo ra mi pé èmi mo wà nírú irú ìpàdé bíi eléyìí wẹ́ oore ọ̀fẹ́ ọlọ́run ni mo dẹ̀ ní màá lò ó gẹ́gẹ́ bí opportunity mo béèrè lọ́wọ́ àwọn àgbààgbà tó wà bẹ́ẹ̀ njọ́ ẹ̀ mo ní ẹ̀pẹ̀lẹ́ sà ẹ̀pẹ̀lẹ́ mà ǹjẹ́ ẹ tiẹ̀ ní ìpinnu kankan ǹjẹ́ ní ẹni plan fún boundary ilẹ̀ Yorùbá torí wípé bá a ṣe sọ wípé à ń bá ibo ṣe yìí tí ó bá délẹ̀ tán <laughs> ọwọ́ yín ò ní ká o kó má lọ dàbẹ́ ni pé ẹja ogun àwọn haúsá àti fúlàní tán ẹ wá bẹ̀rẹ̀ sí ní fèsì ogun àwọn ibo mo sọ eléyìí nígbà yẹn mò ń bọ̀ ẹ fún mi ní ìṣẹ́jú kan mo fẹ́ mú àwọn evidence kọ̀ọ̀kan wá. Raymond so gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ ah ìjẹ̀bú first i don't care what èyí tẹ̀mí dúró lé lórí ni wípé kóníkálukú kó sọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ìrírí tèmi kí ìbò sọdẹ ẹ̀ lọ́tọ̀ kí yorùbá sọdẹ ẹ̀ lọ́tọ̀ ẹ jẹ́ kóníkálukú sọdẹ ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí yorùbá jìjà òmìnira wọn tó bá bọ́ sí wa lọ́wọ́ ká gbà fọ́lọ́run tí yorùbá dẹ̀ bọ́ sí ká gbà fọ́lọ́run Whereas, I will not, we will not rest until we achieve what we are looking for. Let the Igbo fight on their own. You are telling me not to bring this kind of program. No, no, no, no, no, no, no, no, no, no, no. Don't tell me that, Ijebu Festus. So, damages táwọn fúnra wọn ń cause ní ilẹ̀ Yorùbá ó pọ̀. Àti Fúlàní àti Igbo ló fi yà ń Yoruba as time goes on ẹ discover pé the Igbo wọ́n á wọ ilẹ̀ wọ́n á wọ ilẹ̀ wọ́n á claim ilẹ̀ Yorùbá pé àwọn ló ní àkókò Ẹ̀dó they will even claim it pé àwọn ló ní gbogbo Ondo state tó fi dọ́wọ́ wọn á ní Igbo Igbo land ni tó fi wọ gbogbo àwọn ìkálẹ̀ ìlàjẹ wọn á ní ṣèbọn ń róṣọ níbẹ̀ pé Igbo ló ń róṣọ they will say it. ẹ̀yin tí ẹ jẹ́ ti tèmi mò ń sọ fún yín ni òun mo ṣe sọ pé mi ò ní sọ̀rọ̀ pẹ́ lórí ẹ̀ Let us debate on this. It may look like a nuisance to you. Ó lè dàbí pé mò ń sọ sọkúsọ. Ó lè dàbí ẹni pé ọ̀rọ̀ tí mò ń sọ ó ń rùn létí yín. Something like that. I don't care. But all I know is that kì í ṣe Fúlàní àtàwùsá nìkan ló fi yà ń jẹ wá. Ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ọ̀tá mẹ́ta tó ń kó papọ̀ tó ní kàn fi tipátipá máa ṣọ̀rẹ́ ni. Igbo never like us. The Hausa never like Yoruba. The, the Fulanis never like Igbo ẹ̀dẹ̀ fi tipátipá sọ pé ká máa ṣe papọ̀ jẹ́ rí pé ọlọ́run ní ẹjọ́ ńlá tó máa dá fún àwọn British àwọn Britain tí iná bá máa sọ̀kalẹ̀ látòkè tọ́lọ́run fẹ́ fi pa ayé run á bẹ̀rẹ̀ gangan láti Britain torí wàhálà tó wà nínú ayé lẹ́ni iṣẹ́ ọwọ́ àwọn British ni àwọn ló fa wàhálà tó wà lórí ilẹ̀ alààyè lẹ́ni àwọn ni so èmi á sọ á dàbẹ́ ni wípé bóyá ìsọkúsọ ni mò ń sọ. So Don't think that. I don't believe Ibo wo ló like wa. I don't believe it. Èmi sọ mo dẹ̀ dúró lórí ẹ̀. Ìbò nẹ Ìbò tẹ́yìn rí yẹn kan rò pé wọ́n fẹ́ràn yín ni. Ìyìn tó fẹ́ gbà se yín náà ṣe é ṣe bẹ́ẹ̀ ni pé won fẹ́ràn yín. Wọ́n fẹ́ràn wa. Ìbò kankan ò fẹ́ràn Yorùbá. Ìyìn tó fẹ́ gbà náà fe fẹ́ sọ wá di ọ̀rẹ́. Ṣebí kó tó di ah o. mà ṣe o. Ẹ̀yin ọmọ e e ti máa ń gbàgbé nǹkan jù or let me say ẹ ti ní ìpamọ́ra jù kò sọ̀rọ̀ tó jọ wá lójú kò mean anything sí wa anyway ẹ jẹ́ ká fi ojú òpó yẹn ẹ dá sí ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá ti fọwọ́ sí tẹ́ ẹ sọ pé n tí a sọ alright téèyàn mẹ́rin márùn-ún bá pè wá tán sọ pé tọ́ màá wá padà mú tọ́pìkì yẹn wá màá wá list àwọn rí tèmi rí tí mo fi sọ bẹ́ẹ̀ fún yín màá list yẹ màá list yẹ jáde. Oh zero seven zero four six zero nine two four eight four yes àwọn èèyàn ti ń pè wá. power on bluetooth mode. whatsapp nìkan ni o paired. whatsapp nìkan ni o ẹ gbóhùn sókè o ẹ gbóhùn sókè. Okay. à ń gbọ́ yín. ṣé ń gbọ́ báyìí. a ti ń gbọ́ yín a ti ń gbọ́ yín. ṣe eré tọ́pìkì tẹ mú wá lè ní ọ̀rọ̀ tó lágbára ni torí tá a bá bá fúlàní jà ọ̀rọ̀ tán lọ́ lọ́ wọn a máa bá yíbo jà. kò sọ́gbẹ́ ẹ̀. torí yíbo kò sọ́gbọ́n ẹ̀ torí yíbo dúró ní dúró pé àwọn làwọn lè kó. yes gbọ́dọ̀ eh, máa wò dájú bá máa tẹ àwọn làwọn ní wọ́ọ̀fù àwọn kinní kan àwọn ojúkú làwọn ní kinní kan àwọn làwọn tẹ́ẹ̀rí kò sí dáṣẹ́ máa kò síbi tí yíbo bá dé wọn láìsí yorùbá rárá wọn máa sọ pé yorùbá dalẹ̀ wọn ni tọ́yẹ pé yorùbá ò dẹ̀ dalẹ̀ wọn nígbà ayé ogun tó ń lọ sílùú wọn tó kó lọ wọn padà wá wọn tó ń gba pírọ́pátì wọn padà ni tí ò dẹ̀ lè ṣẹlẹ̀ tó bá jẹ́ pé yorùbá ló kó nílẹ̀ yíbo à lè padà sílẹ̀ yíbo kálá fẹ́ lọ gba ọkọ̀ ogun wa padà yíbò máa jẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ni so fún ìdí èyí bí a bá ṣe ń bá yíbò ṣe àtún máa sá fún wọn torí pé ọ̀pọ̀ ẹ̀ torí a sì máa lé wọn ní gbogbo Yorùbá lànà mò ń kà ó. wọ́n sì máa padà sílùú wọn ṣùgbọ́n àwọn èèyàn ò fẹ́ máa sọ owó ọ̀rọ̀ yẹn sìn wọn ò fẹ́ máa sọ owó ọ̀rọ̀ yẹn sìn òun àwọn èèyàn ṣe sọ pé irọ́ tá a bá dẹ̀ sọ ń sìn náà a sì máa ó sì máa di wàhálà tó bá yá ẹ máa bó ti lọ. ẹ ṣeun bàbá mi ó máa di wàhálà kò sọ́gbọ́n tá a lè dá asan ká tètè máa yànnà náà ẹ̀ ń sìn. hello. hello. yeah thank you sir. ọba lókè. báwo ni o. mo wà pa gan. káàárọ̀ gbogbo everybody tẹ́ gbọ́ wà ní. ẹ ṣe gan. ètò eléyìí tẹ́. um, hmm. um, or meet uh, this uh, message you on can, the phone. You can, you can speak English. Ah, If you are not fluent in Yoruba, you can speak English you can speak English yes tẹ́ ẹ bá tí yorùbá yàn bá já tí yorùbá yàn bá já géré ẹ sọ English good go on. kò sí wàhálà kò sí wàhálà nǹkan tí mo gbọ́ lẹ́yìn yìí sì ń pé ọ̀rọ̀ pé Igbo like the Yorùbá. ẹ láìkí wa. I I don't understand mo kò kò fi bẹ́ẹ̀ yé mi. person Soile say, but I would like to throw more light on because I did not catch the whole thing from the beginning. Okay. I'm saying this because um, I want us to be very careful. You understand? I may quarrel with uh, Babatunde does not mean that um, I hate um, Mosho. Do you understand? I don't know what the thing is. I want to be educated. More fucking more meaning, reason. about me something must have happened. You understand? will call me Ikechuku Roland. I save your number. I only just. Aha, uh Momo. Okay. I only just discovered, you know, even my mom, I just go, she had me right now. No problem. I will call you issue. after the program, sir. No problem. I, I would like to. I like. I like you to. I like you to throw more light on why you are saying this. Let me don't worry. understand. Don't worry. Because I have, like I told you, I have, I have been in Lagos for over for 55 years, That's and it. that is not what I'm saying. Mm. That's not what I'm saying. So please, throw more light. I might have missed something, or maybe you want me to go back. But what is it that sparked this this talk just now, please? Don't worry, we'll talk. Initially, maybe I'm taking you back. Thank you. We will talk. Thank you. Ẹni tó pè wá Ìgbò ni a ti ń sọ̀rọ̀ dáadáa lórí ọ̀rọ̀ Yorùbá nation ọ̀nà ti Yorùbá nation òun náà ló bí. Bóyá ẹgbọ́n sókè, a fẹ́ gbọ́ opinion yín. Ọmọlúkà. Can we be friends with Igbos? <laughs> Ṣé ọ̀rẹ́ tá à ń ṣe sólè? Ṣé ọ̀rẹ́ tó lè dá lẹ́ni? àti London àti London mo ti ń bá yín sọ̀rọ̀ wọnú kà. mo ti rí. ṣe rí ẹ má jẹ́ parọ́ fún yín mi ní parọ́ fún yàrá mi yígbò hmm. ṣe ìran gidi tẹ́lẹ̀ gbọ́dọ̀ tẹ́lẹ̀ gbọ́dọ̀ bá gbé ara bí ti wulẹ̀ kó mọ àjọ wàlú lọ́dọ̀ àjọ ṣiṣẹ́ ni pápá olórí burúkú sọ́nbọ́ọ̀lì ní yígbò ẹ má jẹ́ tẹ̀yìn jẹ́ tí yóò bá bá rẹ̀ rẹ̀ láàárọ̀ ó máa ṣe ní sùpàlọ́sàdì lálẹ́ ni kò síbikíbi tí yóò wá dé wọ́n bàbẹ̀ jẹ́ ni nínú rẹ̀ láti ra family house yín wọ́n dẹ̀ láti gba gbogbo nǹkan wọ́n dẹ̀ wọ́n bá yẹn rẹ́rìn sara ti léyìnbó kó lẹ Yorùbá nǹkan kékeré ni ìyẹn ló sì ń fojú ṣùgbọ́n kọ́lọ́ kọ́kọ́ gbà lọ́wọ́ àwọn Fúlàní Haúsá yìí náà sẹ́ni gbogbo wọn fúnra yìí wọ́n bá wọn ká gbogbo rẹ̀ làwọn ti lé pẹ̀lú pọ́pátì wọn bá a ṣe máa lé wọn tẹ́ bá lọ wo prógámù prógámù tí máa ṣe lórí YouTube um, lórúkọ uh, Gàdíríkà grandson ẹ lísì sí dáadáa ẹ bá wọn pé yípo from day one láti jọba Yorùbá wọn kì í sí ọ̀rẹ́ Yorùbá rárá bí tí wọn lè kó mọ́ tẹ́lá ti lé wọn kúrò ilẹ̀ yorùbá yẹn ìyẹn ló simple jù bọ́dà mi jẹ́ títa gbọ́dọ̀ máa sọ ìgbà yìí kò ní fẹ́ kẹyọ kan nù wọn olórí burúkú nìran yíbò mm. yíbò ìfẹsẹ̀ mọ́ gbára lé bàbá olórí sọ tó bá yẹ pé ọlọ́ba fún mi dágbára tó tó tọ́ gbára ni kò ní sẹ́kù kọ́ ilẹ̀ yorùbá wọn ní sórí rẹ olórí burúkú ni wọn. ẹ ṣeun ẹ ṣeun ẹ jẹ́ ká gbà pé bí méjì mẹ́ta sí méjì tàbí mẹ́ta round àwa lọ ṣiṣẹ́ lórí little tá a ti gbọ́ yẹn bọ̀ tèmi dúró lórí ọ̀rọ̀ tèmi wípé I don't think Yorùbá and Igbo can be together a gbọ́ nínú ìtàn nígbà Biafran war ìgbà tó ń ja civil war no no no no ẹni tó give comment that I started listening to Ọláyin Adéyínká grandson no Adéyínká with pẹ̀lú èjì mi níwọ̀nba tí mo rí wọ́n wá ní mi ò mọ́wọ́ ọ̀tún mi yàtọ̀ sósì no I believe everybody should be able to think in a different way kí wọ́n rò ó gba ibi kémi rò ó gba ibi kóníkálukú rò ó ká dẹ̀ wò bóyá ó tọ́ or not during the, the civil war amọ̀ tó ṣẹlẹ̀ tó ń fẹ́ wá gba ọ̀rẹ́ mọ́ wa lọ́wọ́ pé àwọn ló lọ́rẹ̀ they want to claim Lagos wọ́n fẹ́ gbogbo ẹ̀ tó bá délẹ̀ tó ń kọ́ ẹ gbóhùn sókè bàbá mi ẹ gbóhùn sókè ká receive kọ́ yín ká gba ti second one yẹn sí ká lè máa lọ orí iná ilé ó lè tètè iná yẹn lè kú sí i o ẹ gbóhùn ẹ sọ̀rọ̀. Uh, ó dàbí pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò jẹ́ kí voice wọn jáde. Mm-hmm. ẹ gbóhùn sókè. ló sà. yá. ọbọ lúkà ẹ̀ka lẹ́sà kú ètò. ẹ ṣé gan-an mo mísì prógrámù yẹn mo ṣe tó mo ṣe tó padà sórí ẹ̀ ń sìn ni mm. ṣùgbọ́n ìwọ̀nba ilé tí mo fi ti kọ́nú ẹ̀ mm. ṣe rí òfin lọ́ fi ń ṣèlú kọ́lọ̀ ń gbà wá lọ́wọ́ nàìjíríà kọ́lọ̀ yọ wá kúrò ní nàìjíríà tọ́lọ̀ bá yọ wá kúrò ní nàìjíríà mm. akèrègbè ló máa yú ebi tó máa bó sí lọ́rùn nǹkan báyìí la fẹ́ ní Oòduà nation tó bá ti ṣòfin nǹkan tá fẹ́ wọn ò lè yófin wa padà tó bá ti yófin padà á fojú jóná òfin akérègbè ló máa jẹ́ òbí tó máa mú kùsùn lọ́rùn ìbọn kọ́ lọ́n yọ wá kúrò ní nàìjíríà kàdá dúró ọ̀rọ̀ wọn ń ṣe nǹkan tí wọ́n máa pè lọ àti pé táyé ṣẹ̀mí ìròyìn táyé yàtọ̀ sí ti kẹ́hìndé and ọ̀pọ̀ ju àwọn ibo yìí ó ní èèyàn kan tó yẹ pé bí kọ́sọ́mà àti di family friend ọmọ ibo wọ́n bí sẹ́kù ó ti lé fifty years ó ń sọ fún mi pé ta ló fẹ́ sọ fún òkú òkú ìṣọmọ èkó kó wá sọ fún òun mm-hmm. pé bàbá ta ló fẹ́ sọ fún òkú òkú ìṣọmọ èkó pé wọ́n bí òun sèkó òun tó bímọ sèkó kódà àwọn ọmọ òun mọ fíléèjì ibi tí bàbá òun ti wá mm-hmm. ṣùgbọ́n kọ́lọ́n bá wa ṣe kó yọ wá kúrò nàìjíríà òfin lọ́ ṣèlú tá ṣe nǹkan báyìí la fẹ́ lù wá nǹkan báyìí la fẹ́ lù wá kò bẹ́ẹ̀ lọ ẹ kú ètò thank you. ọlọ́run àbá wa tó. ẹ ṣeun. ọlọ́run àdẹ̀fà aṣagbára dọ̀tun. àmì àṣẹ Èdùmàrè. ẹ jẹ́ ká gbà pé bíi ẹyọ bíi méjì sí i. ó yá ẹ gbóhùn sókè. ẹ kú ẹ̀ lọ́sà àkóbákókò ni o. ẹ máa sọ bẹ́ẹ̀ yẹn à ń gbọ́ yín. láti bo. ọkọ̀ lẹ́yìn ní ti tẹ̀lé o nǹkan tẹ̀ sọ kì í ṣe ọ̀burúkú o but ìyà tí ò tí ì tó ìyà ló jẹ́ ká máa tọmọ nǹkan tá a fẹ́ yé o. àti ìṣe tí wọ́n kọ́kọ́ gbà nǹkan tá a kọ́kọ́ fẹ́ gbà lọ́ tá a bá wá gbà tán wọ́n ti sọ pé òfin máa wà. ẹni tí ó bá wà táwọn àrùbá lè ṣe òfin àwa la jẹ̀bi nígbà yẹn. torí níbo láti Yorùbá bàbá Yorùbá wà tí láti Yorùbá tí kàkàwé yẹn bọ̀ fún. Yorùbá náà wá sí láti Ìgbò kí la máa ṣe fún wọn. Ohun tí ní Mákẹ́sà bíi ni mò ń gbé rẹ́sìtì ọ̀ wà òfin wà bíi yìí àmọ́ pé òyìnbó láti funfun ẹ̀ dúdú àmọ́ tọ̀rọ̀ ará Asia Pakistan kọ̀ọ̀kan náà láti dúdú pé náà lè fi hàn torí pé òfin wà nílẹ̀ òfin wà nílẹ̀ tó gbé ọwọ́ gbogbo ọ̀nà ó gbé kúrú ètò Yorùbá ò bá wà lè ṣe òfin tó ń bò ní ká wá bíèmù nígbà yẹn àti Fúlàní ní ká bíèmù. àti ká bá gba òmìnira tán àwọn Fúlàní tó ń wà lórí ilẹ̀ wa a máa fi wọ́n bọ̀ gbólóṣèkẹsẹ̀ ni. ẹ máa dé kò lọ ẹ ṣe bọ̀ bàbá okay thank you ẹ jẹ́ ká gba ìpè ilé sí i. I am not doing this program to tell you to hate Igbo. I have Igbo friends. All we are talking of a nation. This is not a matter of individuals. Kì í sọ̀rọ̀ individuals lélẹ́yìí. Mo láwọn Igbo tó jọ̀rẹ́ mi and they are my friends. But we are talking of a nation. If you, as my friend, if you are good, what about the leader you have? And you people are talking, talking, talking with this topic you are discussing. You don't know anything. You don't this. You don't. I don't care. All I am after is how Yoruba nation will be well. You know, kì í ṣe pé kó dọ̀la káṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní face another problem. Kọ́dọ̀ wá dàbí ọ̀rọ̀ South Sudan. No, ẹgbọ́n sókè hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà ẹ ṣé gan. ọládélé ló ń sọ̀rọ̀ o. ok ẹ gbóhùn sókè o. a máa ju yín ṣe o. àmì àṣẹ Èdùmàrè. mi ò pè wọ́n lérí first time tí màá pè lélẹ̀ inú mi bẹ́ẹ̀ dùn gan pẹ̀lú tọ́pìkì tẹ́ ẹ̀ sọ lálẹ́ ìṣòro tá a máa ní lọ́jọ́ ọ̀la lẹ́yìn àdírẹ́sì ilẹ̀ ṣé táwọn tó pera wọn nígbò yẹn ọ̀dàlẹ̀ ayé àtọ̀run ni wọ́n o àwọn ló jẹ́ kí gbogbo kọ́tà ló Nàìjíríà di fẹ́ẹ̀kì àbí táwọn máa tọ́ra wa nìkan ló kù àwọn lọ́wọ́ lọ sí China táwọn original táwọn sọ di fake táwọn tàbọn ní orí original so tá a bá tètè máa yanjú ọ̀rọ̀ wọn lẹ́sìn á padà wá lọ́fun o á padà á wa lọ́fun ìka ni wọ́n ojú ayé náà ṣe ẹni tí wọ́n fi gbòmìnira náà wá o wọ́n ti rí pé àwọn ò lè ríṣẹ́ lọ́dọ̀ tiwọn òun náà ṣe ń lè dáàbò pọ̀ mọ́ wa wọ́n dẹ̀ wọ́n pa àwọn nìkan lọ́nà àbáyọ wọ́n pe lọ́dọ̀ tí kò lè work àbí tá a wọn tó dáa máa lò wọ́n gan á fi bọ́ nínú gbọ́ǹta wọn là á fi bá wọn rìn wọn ò ṣe ń bá rìn o wọn ò ṣe ibo ṣe ń bá ibo ṣe èèyàn rè o kò sí ọ̀tọ̀ lè ṣe lọ́rọ̀ owó o ẹja lè tèèyàn lọ́nà ẹ̀ sìn ká mọ bí tá a fi wọn sí kádẹ́mọ̀ tá a ṣe tá a ṣe yanjú ọ̀rọ̀ Yorùbá nation á ju yìí ṣe o ẹ mọ̀ mọ́ ṣe o ẹ ṣe o. ẹ ṣe gan-an ṣe rí kí n tó gbé ọ̀gá tó pè mí padà ń sìn báyìí ọ̀gá ìgbò tó pè mí lẹ́ẹ̀kan ló tún pè mí he's a good friend ó sọ̀rọ̀ ń sìn báyìí olóòtú wà lẹ́kọ̀ọ́ more than five, uh, fifty to fifty-five years now if you particularly if you are a good person you have good heart but yorùbá ní kì í tán nínú gbá osùn ká má rí fira mọ́ lára kò sí bó ṣe máa rí ẹ̀yin leaders tó jẹ́ Ìgbò I know what I'm saying. I am not saying this because I hate you or whatever it is. Toba bá wù káwọn èèyàn bẹ́ẹ̀ translate I don't hate you, but we are talking of a nation. During the Civil War, a gbọ́ nínú ìtàn. Nígbà tí ìjọ mú kí bàbá Awólọ́wọ̀ dìde gan nìyẹn. Nígbà tí ó rí tí wọ́n fẹ́ tán dé ọ̀wọ̀ ọ̀rẹ́ tí wọ́n fẹ́ gba ọ̀rẹ́. Ìgbà yẹn lógun tán bá tiẹ̀ bí wa gbọ́ they want to take Ọ̀rẹ́ and they said they are coming to Ibadan and Lagos as well that is part of Igbo land I have my reason of saying this yàtọ̀ sí gbogbo eléyìí tí mò ń sọ there are many atrocities a sọ pé Yorùbá jẹ́ saint they are not saint àwọn náà ní ibi tí Yorùbá ti wá wà lára wa náà ṣùgbọ́n gbogbo àwọn ìwà ìbàjẹ́ tá sọ̀rọ̀ cyber crime tàbá sọ̀rọ̀ arm robbery tàbá sọ̀rọ̀ fake drugs fake products lóríṣiríṣi ọwọ́ wọn ló kún èyí tó dẹ̀ ń ta mí lára jù ní fake drugs tó jẹ́ pé a lot of people have died because of that ẹ rọ ọmọ ibo ẹ bá wa pí ẹ bá wa pause ẹ bá wa pause ẹ bá wa pause ẹ bá wa pause. ọ̀ṣun ọ̀ṣun ọ̀ṣun ọ̀mùdíbẹ́sẹ̀ ẹ bọ́ sí eléyìí tẹ́ fi ń wò wá yẹn kẹ́ lè ráyè sọ̀rọ̀ ká lè gbọ́ yín and this will be the last call. Oh, ẹ pa eléyìí tẹ́ fi ń gbọ́ wá yẹn paná. ok mo sorry sorry mo ti pa mo ti yí lọlẹ̀. ó yá à ń gbọ́ yí bẹ́ẹ̀ yẹn. mo ti yí lọ yà Olúwaṣẹ́gun lórúkọ mi um, and actually mi ò mọ iṣẹ́ ń mi dáadáa. à ń gbọ́ yín à ń gbọ́ yín à ń gbọ́ yín. mi ò irú bí mi ló ṣe wà yìí náà ọmọ èkó ni mí èkó ni àwọn bàbá mi àti ìyá mi bẹ̀ẹ̀bẹ̀ ẹ̀nà mi ò mọ Ìgbò mi ò mọ haúsá ju ilẹ̀ yorùbá yẹn nìkan ni mo mọ̀ mi ò tiẹ̀ lè jáde kó ni mi ò jáde kó lẹ́kọ̀ọ́ àgbẹ̀ nígbà tí màá lọ sí iléèwé gíga mo jáde kó lẹ́kọ̀ọ́ amẹ́ríkà mo ti ń pè yìí pé kálá bá lè ṣe ká dá dúró ní tiwa ká má wọrí nípa Ìgbò àti haúsá kọ́ máa lọ́nlọ́ wọn tí ó and ipa ọ̀rọ̀ Biafra tá à ń sọ ń gbà yẹn ìtorí greed wọn ni ò jẹ́ kán lè win ní war yẹn ń gbà yẹn ẹ sí ẹdó sí ìsìn ìrà kí lè wá bọ̀ ní ọ̀rẹ́ àníyàn náà ló dé ìwà lára wọn dọ̀la bá ti ń sọ yìí ìyẹn ló ìwà lára wọn dọ̀la bá ti ń sọ yìí so nǹkan tí bá nǹkan tí mo fẹ́ sọ náà rọ yẹn nìyẹn ẹ ṣe gan ni. thank you sir right. yeah. mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan pé a nílè gba ìpè mí mọ́ torí pé mo ti sọ mo ní iná yẹn anytime ni iná yẹn lè kú ẹ̀yin tẹ́ bá fẹ́ ríṣì sí mi nọ́mbà tó wà ń bẹ̀ yẹn ẹ contact nọ́mbà yẹn kí ẹ pè mí sí so that ká lè sọ̀rọ̀ mọ́ broda wa Okechukwu tó ń pè mí ẹ á sọ̀rọ̀ you are not a bad person you be kind to me ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ pé torí pé ẹnìkan dára sí wa tàbí ó dára sí mi ó gùdù sí mi ká wá fi ọ̀rọ̀ millions of people this is a matter of a nation we are talking of a nation not individual may God bless you all Amaluka is my name share this program thank you.